الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ومي استجابتني إنني أجاب فقط إنه سوف الحجة tọdún hijira fourteen forty seven ilé ìta nínú rẹ̀ báyìí. láti òní ló sì dé wọ̀ sẹ́ni tó ṣe tó bá gbèrò láti paléyà láti gé nǹkan kan nínú ara rẹ̀ èékánná tàbí awọ títí tó fi di pọpọ láti òní lọ. náà ló sì yẹ kí mùsùlùmí tó ṣàmójútó àwọn ẹṣẹ olóore àwọn ẹṣẹ ìjọsìn yàtọ̀ sáwọn ẹṣẹ jẹ́ ojúlówó ọ̀ràn yẹn tá a gbọ́dọ̀ máa mójútó lójoojúmọ́ àwọn ètò bá jẹ́ àṣelọ́lá ọmọ ti pa wọn tì nítorí pé kò sí ọjọ́ kan nínú àwọn ọjọ́ tó ń bẹ nínú ìgbésí ayé olúwa nífẹ̀ẹ́ sí àwọn àṣẹ dáadáa títí máa ń sàn yẹn lẹ́sìn pọ́pọ̀ lórí rẹ̀ bíi tàwọn ọjọ́ yìí láti òní lọ títí tí ó fi dijọ́ àlàrúbá eléyìí tí ń bọ̀ lẹ́yìn sọ̀sẹ̀ yìí èyí tó túmọ̀ sí wípé gbogbo àwọn nǹkan tó mọ̀ ní dáadáa dáadáa nínú ẹ̀sìn máa mójútó bẹ̀rẹ̀ látòrí ètò faraṣe àti ètò fowó ṣe tó bá ti gbà pé ara àtòwó yóò tún fi ṣe wọ́n gbẹ̀yìn níbi àwọn dáadáa wọ̀nyí. nínú àwọn nǹkan tó ti ẹ̀ka mójútó náà ni gbọ́dọ̀ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allahu Allahu Allahu akbar walillahi alhamd ẹlẹ́dàá máa wí ní gbogbo ọgbà tó bá yẹ nígbà tá a bá wà láyé tí ò ti yẹ kò gbogbo ọgbà ń tẹ́ ká máa wí gbólóyìn láàrin àwọn ọjọ́ eléyìí tó túmọ̀ sí wípé tó bá ní ọjọ́ òun náà ní ṣe hajj tọdún yìí ó bẹ̀rẹ̀ ní pẹrẹwu nítorí pé ọjọ́ yẹn là ń pè ní yawmu tarwiyah ọjọ́ tí àwọn alálàájì tí wọ́n gbéra láti ibikíbi tí wọ́n lọ sí Mina ibi tó ṣe pé wọ́n máa retí ọjọ́ ìjọ tẹ̀lé lẹ́yìn ilé ìtọ́lúwa ní yọ bọ̀ sí ọjọ́ àtàlátà tí ń bọ̀ lẹ́yìn ọ̀sẹ̀ yìí ọ̀nà níjọ àrọ̀fà tó tó wá ti péjọ làrúbá tí ń bọ̀ lẹ́yìn ọ̀sẹ̀ yìí yọjà sí yawmul hajjil akbar fáwọn alálàájì yóò sì máa jọjọ ọdún fáwọn mùsùlùmí jákèjádò gbogbo orílẹ̀ àgbáńlá ayé eléyìí ọ̀nà làwọn nǹkan ń bẹ níwájú wa láwọn ọjọ́ ńlá tó ju gbogbo ọjọ́ lọ eléyìí tó lu akádàrà pé ká wà nínú ẹ̀ àìmọye òjò ló ti rọ̀ sílẹ̀ sí mu ọ̀pọ̀ àìmọye àkókò ọlọ́lá bẹ́ẹ̀ ló ti wá ó dé bọ́pọ̀lọpọ̀ láyé tí wọ́n sàmúlò rẹ̀ dáadáa má jẹ́ pé léyìí ó tún rí bẹ́ẹ̀ kó fi wá pòórá mọ́ lọ́wọ́ láì jẹ́ pọ̀ sàǹfààní nínú ẹ̀ olú ẹlẹ́dàá kó sàmì wa subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك